coronavirus jẹ́ àrùn kan tó dìde láti China gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lọ sí Italy bọ̀tí mo la ṣe ń kó àwọn tó ń wọ ìlú Nàìjíríà ló kó wá bí kọ́ ló ti ṣe bọ̀tí nǹkan tó important sì ni pé wọ́n ní ká ṣe ìmọ́tótó ara wa torí àrùn yìí lè gbé orí ọwọ́ àtẹlẹwọ́ báyìí àbí inú ẹnu àbí imú fún ọjọ́ mẹ́ta a máa dàgbà ńbẹ̀ nǹkan ìyẹn túmọ̀ sí pé gbogbo ìgbà tá a bá ti dìde ká fọwọ́ wa pẹ̀lú ọṣẹ tó bá ti wà mẹ́ tó bá ti fọwọ́ kú òun bẹ̀ tó bá dẹ̀ wà ní mú wa àbí ẹnu wa ká máa try láti máa make sure pé nǹkan tó gbóná bíi tíì gbígbóná àbí ká fi rub símú tó máa fa nǹkan gbígbóná wọ inú imú wa tó bá ti ní nǹkan gbígbóná ó ń kú ìyẹn máa ń tètè pa sókè jọ̀ọ́ kẹjẹ́ ká máa ṣe ìmọ́tótó ara wa ká máa fọ ẹ̀rí mo ṣe wọ bí dókítà báyìí mi ń ṣe dókítà o bọ̀ tẹ́ bá ti wọ̀ báyìí tẹ́lómi tó bá ní tó bá sọ̀rọ̀ kò ní lè wọ ẹnu yín tó bá dẹ̀ wọ́wọ́ yín tó bá fẹ́ wọlé yín ẹ̀ bọ́ ilé ìdànù ẹ̀ tún wọ̀ míì ẹ̀ tún wọ̀ yìí míì irú kíní ìsìn tó bá ti lò tán fún òní ìsìn gbogbo ẹ̀ níbọn lọ́wọ́ ẹ̀bà tó bá dẹ̀ ṣe mí sí ìbọn lọ́wọ́ kò kan ọwọ́ yín kẹ́ tó jẹun ẹ̀ yọ ilé ìdànù ẹ̀ jẹun yín wọ́n bá tún jẹun ẹ̀ tún wọ̀ sọ́wọ́ láti fi dáàbò bo ara yín torí kíní ìgànwọ́ ló wà nínú afẹ́fẹ́ ńgbà míì nígbà tẹ́ni tó ní bá sín àbí tó bá wúkọ́ sáfẹ́fẹ́ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ti lè fi mú kó ọlọ́mọdé arógun ó ti kó jìgbìdì yẹn o torí bẹ́ẹ̀ à á bomú wa à á bọ ọwọ́ wa báyìí káwọn fi kó kàdé mi sọ pé à ń fọwọ́ wa lóòrèkóòrè pẹ̀lú ọṣẹ ìyẹn gan olómọ́tótó ọfọjú wa aṣọ ẹnu wa lóòrèkóòrè kọ́lọ́n kó gbà á lọ́wọ́ àìsàn tí ò gbóògùn gbẹ́gbẹ́ báyìí sọ́n sì àti ìrógùn ẹ̀ àwọn ológun scientist wọ́n sì ń tíráì lọ́wọ́ kọ́lọ́n kó fún wọn rí.